ṣílẹ̀kùn òní ohun ọlọ́run jèrímáyà. ẹ ké hallelujah mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ọjọ́ òní ó rí gbà gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n ní kò tọ́ sí ọ olúwa yóò fi àánú àti agbára rẹ̀ gbà fún ọ gbogbo àwọn agbára tó ń gbé ẹ̀tọ́ rẹ pamọ́ lónìí agbára máa bọ́ lọ́wọ́ wọn gbogbo bí wọ́n ti ṣiṣẹ́ òdì lórí ayé rẹ iṣẹ́ tùràrí iṣẹ́ àbẹ́là iṣẹ́ awo gbogbo bí wọ́n ti ṣe nítorí tiẹ̀ lórúkọ Jésù gbogbo iṣẹ́ yẹn máa dòkú wàá dẹ̀ ránu gbà láàárọ̀ yìí ìwé Míkà orí seven ẹsẹ̀ seven àti ẹsẹ̀ eight ni la fi sí mi lọ́kàn láti fi gbàdúrà fún wa ìwé Míkà orí seven ẹsẹ̀ seven àti ẹsẹ̀ eight bíbélì wípé ṣùgbọ́n ní tèmi n ó máa wo ojú olúwa n ó dúró de ọlọ́run ìgbàlà mi ọlọ́run mi yóò sì gbọ́ tèmi máa yọ̀ mí ìwọ ọ̀tá mi bí mo bá ṣubú n ó dìde bí mo bá sì wà nínú òkùnkùn olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ mi hallelujah mo mọ̀ láìkè ìgbàgbọ́ ẹni tó sọ̀rọ̀ yìí o mi ò mọ ohun tó dé bá ṣùgbọ́n pẹ̀lú gbólóhùn yìí ó ti ṣubú àwọn ọ̀tá ti ń yọ̀ ṣùgbọ́n ọkùnrin yìí ó gba ọlọ́run gbọ́ gan ó ní ní tòun òun ọmọ wo ojú olúwa ó lóun ó dúró de ọlọ́run ìgbàlà òun ó lóun gbàgbọ́ pé ọlọ́run yóò gbọ́ tòun àwọn kan ń gbọ́ mi ní òwúrọ̀ yìí ipò tí wọ́n wà báyìí báyìí ipò ìṣubú ni ṣùgbọ́n mo fẹ́ rọ̀ yín bẹ́ẹ̀ náà bá lè ní gbólóhùn ìgbàgbọ́ bíi ti ọkùnrin yìí pé wọ́n máa wojú olúwa n ó dúró de ọlọ́run ìgbàlà mi ọlọ́run yóò gbọ́ tèmi ó dá mi lójú pé ẹ̀yin náà ó dìde padà. ọkùnrin yìí sọ̀rọ̀ akin o ó sọ fún àwọn ọ̀tá pé ká má yọ òun mọ́ ó ní bòun bá ṣubú ó lóun máa dìde èmi ọmọ ìṣubú tó ti ṣubú báyìí ó dìde padà sọ fún ara rẹ pé ó dìde sọ fún àwọn ọ̀tá tí wọ́n ń yọ̀ pé ó dìde má gba ìṣubú yẹn dúró nínú olúwa gba olúwa gbọ́ ó dá mi lójú pé gbogbo ojú tó ti rí ọ ní ipò ìṣubú yẹn wọn ó padà wá rí ọ nígbà tó bá dìde nínú ògo bó ṣe máa rí nìyẹn tó bá ti gbàgbọ́ pẹ̀lú mi ó yá tẹ́wọ́ lórúkọ jésù kristi olùgbàlà ni mò ń sọ tẹ́lẹ̀ sí ayé rẹ ibi tó ṣubú sí agbára ọlọ́run kó gbé ọ dìde ọwọ́ tó fa joseph jáde láti inú túbú kó fà ọ jáde agbára tó gbé dáfídì kúrò láginjù tó gbé wá sáàfin kí agbára yẹ kó kan ayé rẹ lónìí agbára tó la ọ̀nà lórí òkun látòní lọ kó la ọ̀nà fún ọ gbogbo agbára tó rìn ọmọlẹ̀ pé òní dìde irú agbára bẹ́ẹ̀ kó dòkú láàárọ̀ báyìí ni mo kéde gbogbo àwọn agbára tí ń fi òru ṣiṣẹ́ òdì lórí ayé rẹ láti òwúrọ̀ yìí lọ kí wọ́n dòkú bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ńlá kó tàn sórí rẹ ọ̀rọ̀ ọmọ rẹ yẹn lórúkọ Jésù kó pa ọ́ lẹ́rìn ayọ̀ ọlọ́run kó yígbà rẹ padà sí rere kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ kí ọjọ́ òní kó dáa fún ọ ìjáde rẹ kó jẹ́ ayọ̀ tó bá ń bọ̀ wálé kó mú ẹ̀rí bọ̀ wálé lónìí ò gbọ́fà ò farapa ò ní gbúrò kèrè kó banújẹ́ ò ní gba ìròyìn ẹkún lónìí ọjọ́ yìí ọjọ́ ire ló máa jẹ́ fún ọ bẹ́ẹ̀ ni kó rí lórúkọ Jésù Kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́